الحمد لله الذي فرض على نساء المسلمين الجلباب ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tí ó ṣe ìmáwọ jìlìbáàbù ní dandan fún gbogbo àwọn obìnrin tó bá ti bàlágà àti gbogbo ìyàwó mùsùlùmí òdodo ó ṣe ń dandan ọba tó ṣe dandan tó ṣe lọ́ranyàn ìṣe lọ́ranyàn tó ṣe lọ́ranyàn lé wọn lérí pé wọ́n gbọ́dọ̀ máa wọ̀ ọ́ à ó dúpẹ́ fún torí oore tó wà lábẹ́ rẹ̀ إيتاما تيتاما والصلاة والسلام على سيدي أولي الألباب ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kó bá aṣíwájú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nabiyina muhammadin wa ala alihi wal ashab onala nabiwa muhammad ìkẹ́ ọlọ́run kó bá àtàwọn ará alẹ́ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ máa yá mi nínú islam ìtàfẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́yìn ọ̀rọ̀ tó lágbára láwùjọ wa tó yẹ ká mójútó ni òun náà ni jìlìbáàbù lil mar'ati al muslima kí obìnrin mùsùlùmí tó bá fẹ́ jáde ńlé kó máa da jìlìbáàbù bora láti rí rẹ̀ délẹ̀ eléyìí la fẹ́ gbéyẹ̀wò láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ bó ṣe tóbi tó ní ẹ̀sìn wa àwọn obìnrin àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà àmọ́ kọ́dà àwọn àfáàmì náà kò yé wa laqad khalaqa Allahu al-mar'ata wa akramaha ọlọ́wọ́n bá dá obìnrin tán ó sì tó gbogbo tó fẹ́ sí i la ọwọ́ sàpọ̀nlé wọn wa hafidha laha awrataha ọlọ́wọ́n bá la ọwọ́ ń dáàbò bò ń wá ń sọ òhò rẹ̀ kọ́mọ́ hàn sí àwọn èèyàn tí ó kórè nítorí pé tí obìnrin bá ti fi nǹkan kan hàn nínú ara rẹ̀ fún àwọn tí ó kórè yóò bí fìtínà fóbìnrin yẹn yóò kó sínú dààmú yóò bà yé jẹ́ yóò tún wá kó fìtínà báwọn ọkùnrin tí wọ́n ń wò tí wọ́n ń rí yóò bọkàn wọn jẹ́ yóò bà láfíà wọn jẹ́ yóò sọ wọn dolórí bu. لذلك أرسل الله جبريل إلى الرسول صلى الله عليه وسلم ibi ọ̀rọ̀ jìlìbáàbù aṣọ ọ̀dàbọ̀ra àwọn obìnrin tí wọ́n máa ń dàbọ̀ra yìí ibi ọlágbára dé ọlọ́run dídì gbé jìbìrìlù dìde ìpẹ́rẹ́ jìbìrìlù wàá lọlé bá mi sọ fún nàbì àtàwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tó ti bàlágà àti gbogbo àwọn obìnrin olùgbàgbọ́ òdodo àgbáyé kí wọ́n lọlé mọ̀ pé aṣọ àdàbòrà àwọn obìnrin tí wọ́n bá ń jáde yẹn dandan lèmi ọlọ́wọ́n bá ṣe o ọlọ́wọ́n wá kọ ìpínká obìnrin kan kọ́ máa ṣera alẹ́ jáde àbíkọ́ wọ́sọ láì wọ jàlibáàbù lè ọlọ́wọ́n bá Allah ìwọ̀n sọ́nà alukur'an karim ọlọ́wọ́n bá ní wàkọ̀rìnà fi buyutikunna ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin bá a ṣe dá yín yàtọ̀ sí bá a ṣe dáhùn ẹlòmíì ẹgbẹ́lẹ́ jókòó ẹgbẹ́lẹ́ jókòó wàlá tabarajina tabarujali jahiliyatil ula bẹ́ẹ̀ bá ní bùkátà láti jáde tó kàn gbọ̀ngbọ̀n ẹ má wàá jáde lẹ́ni tó ṣera lẹ̀ bí àwọn kèfèrí ẹ má máa jáde bẹ́ẹ̀ ṣe máa ń jáde nígbà tẹ́ wọnú jahiliya tá a máa rí ọrùn yín tá a máa rí eré yín tá a máa rí àwọn ara yín ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin má ṣe bẹ́ẹ̀ suratul ahzab quran thirty three aya thirty three lọ́wọ́ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ti ń sọ pé ilé ni ibùjókòó obìnrin tó bá wà ní bùkátà láti jáde kó bọ́ra rẹ̀ kó bọ́ra rẹ̀ torí pé yọ dáfitì náà lẹ́lẹ́rìí ilẹ̀ tó bá ti jáde láì bò ọlọ́run tó ń sọ fáwọn obìnrin nínú aya ọlọ́run ọba ní waliyadribna bi على جيوبهن، juyubihin ọlọ́run bá ní dandan ní fún gbogbo àwọn obìnrin kí wọ́n máa daṣọ bo ọrùn wọn àtàyà wọn kí wọ́n máa daṣọ bo ọrùn wọn àti àyà wọn ká máa da khimaru bo yóò borí yóò wá bo àyà mọ́ àti ọrùn rẹ̀ juyub nínú èdè lárúbáwá ọrùn àtàyà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run ọba ò fẹ́ ká máa rọrùn yín kò fẹ́ ká máa rí aya yín suratu an-nur quran twenty four aya thirty one ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run dóbìnrin tán ọ̀sàpọ̀nlé ẹ̀ nítorí pé bẹ́ẹ̀ bá bo ọrùn tẹ́ ẹ̀ bo àyà ẹ̀ máa dá wàhálà alẹ́ lérí ilẹ̀ ọlọ́run bá tún sọnù àyà mi ọlọ́run ọba ní wala yubdina zinatahunna illa libu'ulatihin ọlọ́run ọba ní àwọn obìnrin wọn ò gbọdọ̀ sí ọ̀ṣọ́ wọn lẹ̀ wọn ò gbọdọ̀ sí òhò wọn lẹ̀ illa li bu'ulatihin àfàwọn baálé wọn nìkan bu'ul baal àfàwọn ọkọ wọn nìkan nìkan máa ń sí fún. suratu nur quran thirty four aya thirty one lọ́wọ́ sango báyìí jama alukur'an là ń ka yìí o láti sọ bí ọ wà bí ọlọ́run ti sọ fún obìnrin pé ẹlẹ́gẹ́ ni gbogbo ń ta dá sí la pátá láti irun rí dérí èékánná gbogbo ẹ̀ ní máa ń dààmú ọkùnrin ẹyọ máa yá mi nínú ẹ̀sìn Islam èyí táwa wà tá a ṣe yìí ọ̀rọ̀ ọ̀dàrú àyèmọ̀kan ní dọ̀rọ̀ rò àlìjìlìbáàbù kí ni wọ́n ń pè ní jìlìbáàbù náà lọ́gàtàn owó hijab nínú èdè òun náà ni wọ́n máa ń dàpè ní hijab tábà ní hijab níta gbà láàyè níta gbà lérò ní pé jìlìbáàbù tábà ní jìlìbáàbù níta gbà lérò ní hijab tẹ́mọ́lẹ́yìn ń lo jìlìbáàbù ee ń lo hijabu ni tí wọ́n bá lè yàn ń lo hijabu ń lo jilbabu ni àmọ́ nínú àyà yìí jilbabu ni ọlọ́wọ́n bá mention kí ni wọ́n wá ń pè bẹ́ẹ̀ nínú sẹ̀ríà inú sẹ̀ríà yẹn gan òun ló ṣe pàtàkì kì ṣe inú èdè aljilbabu ìdí wọ́n ń pè ní jilbabu aṣọ ọ̀dàbọ̀ra thawbun wasi'un taltahifu bi ilmar'atu fawqa thiyabiha òun náà ni aṣọ tó fẹ̀ẹ́ tóbìnrin wá dàbòrà lérí aṣọ yìí tọwọ́ sínú gbogbo àwọn àfẹ́sìn tọrọ yé lágbàáyé bí wọ́n ṣe túnu aṣọ jìlìbáàbù á ní lọ́tọ̀ á wà máa dàbò aṣọ ọ̀ṣọ́ tá a bá wọ̀ sínú torí aṣọ ọ̀ṣọ́ tá a wọ̀ sínú ni <laughs> yóò máa beautify ara wa yóò máa kẹsọ̀ sínú ara yóò sì máa fa fìtínà fáwọn èèyàn àmọ́ tó bá ti di jìlìbáàbù bò ó ti ráńpù ẹnu ẹnìkan ò ní rí ẹ̀sọ́ náà wal jilbabu fardun wa wajibun káwá lo jìlìbáàbù yìí fún ọmọ obìnrin tó ti bàlágà àti ìyàwó tó ti márì dandan ni bí irun ṣe jẹ dandan dandan ni báwẹ̀ ṣe jẹ dandan dandan ni bí ìgbàgbọ́ ṣe jẹ dandan nítorí pé ọlọ́run ọba Allah ló di dandan níbi ọlọ́run ọba ti ní jìlìbáàbù tóbìnrin máa ń wọ̀ dandan ni fóbìnrin tó bá ti bàlágà àtẹnitọ́ jẹ́ ìyàwó lé ẹ̀jẹ̀ alọ́nà alukur'an karim suratul ahzab quran thirty three ayah fifty nine ọlọ́wọ́n bá ní yá ayò ànábì ọlọ́wọ́n bá ní rẹ̀ jìbìrìlù bá mi sọ fún ànábì kí mi ọlọ́wọ́n bá ń pè é o yá ayò ànábì mo pè wọ́ muhammad ìwọ òjíṣẹ́ ọlọ́run kulli azwajika lọ́lẹ̀ sọ fún àwọn ìyàwó ẹ o gbogbo àwọn ìyàwó ẹ bá mi sọ fún wọn wa banatika gbogbo àwọn ọmọ obìnrin rẹ tí wọ́n ti bàlágà bá mi sọ fún wọn o ọtán síbẹ̀ wàláhì kọtán síbẹ̀ ọlọ́run ọba ní wa nisa'il mu'minin bá mi sọ fún gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé ìyàwó rẹ ìyàwó mi ìyàwó àlífà ìyàwó mùdírù ìyàwó ṣéhù ìyàwó ìmáàmù ìyàwó kápẹ́ńtà ìyàwó bíríkìlíà ìyàwó sífẹ́sáfà ìyàwó gbogbo olùgbàgbọ́ òdodo tó bá ti jẹ́ muslim yudnina alayhinna min jalabibihin ọlọ́wọ́n ọba ni kí wọ́n máa da jàlìbábà borí bọ́ọ̀ bá gbọ́ lárúbáwá tó máa fẹ́ dọ̀rọ̀ rúmọ́ lójú òun náà sàgbọ́ jalabibihin jalabib jàlìbábà ìjáàbù tó tóbi ọlọ́run ọba ní kí wọ́n máa dàbòra kí wọ́n dàbòra dàbò erí ìdàbòrí ìbora ni wọ́n ń pè ní jìlìbáàbù kìí ṣe ìlérí ìlérí wà wọ́n kàn fi lérí àwọn mìíràn dùn sí jìkà lèmi àkàn fi kọ́fà erí nìkan ìdàbòrí ìbora ni wọ́n ń pè ní jìlìbáàbù ọlọ́run ọba ní kí wọ́n bá mi dàbòra borí dáàlìkà àdínà à ń yọ ọ̀rọ̀ fún un ọlọ́wọ́n ọba ní bímí ọlọ́wọ́n ọba ṣe fẹ́ kí wọ́n dá wọn mọ̀ ní láàrin àwọn èèyàn fàlẹ́ yorùdẹ́yìn ọwọ́ aburú ọ̀wá ní kàn wọ́n tí wọ́n bá ti ń bẹ lábẹ́ jìlìbáàbù náà wa kana Allahu ghafurur rahima òun ọlọ́wọ́n ọba aláàlá foríjìn lòun ọba oníkẹ́ni èyí tí wọ́n ti ṣe síwájú tí wọ́n ò lè jìlìbáàbù yẹn tí wọ́n lò ìjáàbù yẹn èmi ọlọ́wọ́n ọba ti foríjìn wọn lérí ẹ̀ mo sì ti kẹ́ wọn èmi ọlọ́wọ́n ti foríjìn wọn lérí ẹ̀ yín sì kẹ́ wọn suratul azab quran thirty three lọ́lẹ̀ kà fún rẹ̀ mọ́jà afa kan dàrú aya fifty nine kà fún ọkọ ẹ wọn náà lè da kà kà fún yàwó ẹ jilbab dandan ni yóò wá da kọ́ mọ̀túmọ̀ ẹ ọ wá lè mọ̀túmọ̀ jilbab àfitọ́ba lọ́nu hadith ojúsàlá muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa bá a ṣe kírun ọlọ́run ní a kì í ní àkókò mọ́ a ṣe kì í nígbà nábì kì í láfi mọ́ bá a ṣe ọlọ́run ní kálọ̀ hajj àmọ́ tá a sì ń bẹ̀ nígbà náà bí ṣe hàn wá ló jẹ́ àmọ̀ pé báyìí láti hajj tó bá fẹ́ mọ̀ ní ìtumọ̀ jalibab àti bí ó ṣe yẹ kó rí nínú àdìsí lọ́ọ́ lọ ibẹ̀ ló ti rí báwọn ìyàwó ànábì ṣe lò nítorí báwọn ìyàwó ànábì ṣe lò yẹn náà làwa náà ó lò ó ẹ rí i pé tá a bá sì ní ká tẹ̀lé báwọn ìyàwó ànábì ṣe lò yọ yàtọ̀ sí ìró àti bùbá tilẹ̀ yorùbá èyí ń dá mi lójú yóò sì yàtọ̀ sí skẹ́tà àti blouse àwọn òyìnbó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa jalbab ibi tó lágbára dé obìnrin tí ó bá wọ̀ ọ́ lé aṣọ rẹ̀ tó bá ń jáde ó ti dárìn ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá téèyàn máa fi wọnà ọlọ́ ẹ̀yọ́ máa yá mi <clears throat> ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ́jà máa obìnrin ò gbọ́dọ̀ jáde èèwọ̀ ni fún kó jáde pẹ̀lú aṣọ ara láì lo jalbab kó tó jáde ibi tá ti rẹ́rìí eléyìí òun náà ni àdìsí òjísánlá muhammad sallallahu alayhi wa sallam ń jọka anabi ń lọ sí ẹ̀ẹ́dì anabi wa sọ fún gbogbo àwọn ará madina yìí pé ẹ dìde ńlẹ̀ ẹ jáde gbogbo yín ni ká ẹ jáde lọ ẹ̀ẹ́dì o kọ́lá tí Ummu Atiyya nínú àwọn obìnrin tó jẹ́ olùgbàgbọ́ òdodo Ummu Atiyya ó wá ń sọ pé amarana rasulullah sallallahu alayhi wa sallam an nukhrijahun wala anabi ṣì wà pàwọ́ láṣẹ fil fitr wal adha ká sọ fún gbogbo àwọn obìnrin tó wà nínú ilé kí gbogbo wọn jáde fún ọdún àwẹ̀ àtọdún iléyà kí wọn lọ lè kí ẹyìndì kódà àwọn tí wọn ń ṣe nǹkan sọ àwọn náà jáde àwọn kan ní wọn kírun ni. umu àti sọ fún anabi sàlá ó ní mo ti sọ fún gbogbo wọn ìhìdáàna àmọkànbẹnu lé báyìí nínú àwọn obìnrin o láàyè kúnnu làhá jìlìbáàbà kò ní jìlìbáàbù tí ó gbélé aṣọ rẹ̀ kọ́ọ̀là anabi sọlá aláàlú sàlám sọ pé lítùlì bísà ha ọ̀kùtù ẹ sọ fọkàn nínú àwọn ọmọ ìyá rẹ lóbìnrin kọ́ ya lọ́kàn nínú jìlìbáàbù ẹ̀ àṣàṣọ nílé tá a máa fi ń bora lẹ́yìn aṣọ tá a bá wọ̀ ni arábìnrin náà ṣàwọ̀sọ kan nínú ilé kí ló dé tí ògbà sọ ń jáde jìlìbáàbù aṣọ ẹ̀sìn ni níta bá ti ráyà fúnnu kùránì ẹ̀sìn wọ́n ń pè é wọ́n èé pè é lásà bí kí ó bá yé èèyàn dáadáa kóbìnrin wa jáde láì lo jìlìbáàbù yìí kẹ̀bí ìdàtúnmí kaba ìrìnzónà kó lè mà kójọ́ dáhùn lójú pé ẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni anabi ló fi dé ẹ̀ múlẹ̀ àni abi Huraira radiyallahu anhu afáwa abu Huraira gbàdé sí wa wọn lànà nàbí sọ fáwọn ọjọ́ kan pé sinfani min ahli nari lam arahuma àwọn ọmọ aná méjì kan ń bọ̀ èmi ò tí ì rí wọn nísìn wọ́n sì ń bọ̀ nígbẹ̀yìn ayé kawumun ma'ahum sayatun ka adinabil bakar àwọn kan bẹ wọ́n sara wọn jọ wọ́n wà mú ẹgbà lọ́wọ́ yọ dàbí ìrù màálù wọ́n máa fi ń na àwọn èèyàn yàtọ̀ rìbú nàbí anas wọ́n máa fi ń na àwọn èèyàn láìsẹ̀ bí ẹ̀yin tẹ́ máa ń lọ àwọn ọlọ́kadà mú tẹ́ máa gbowó ogun àtọwó ọ̀rùn àtọwó òjò tẹ́ máa gbà lọ́wọ́ wọn tẹ́yìn máa lọ lè jẹjẹ kú jẹ lọ́fíìsì ẹ máa lu àwọn èèyàn nílùú àbòsí anábì ni wọ́n wọ̀ ná ọmọ náà ni wọ́n wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé tí wọ́n pọ̀ gan wọ́n kàn máa lu àwọn èèyàn ní láìsẹ̀ àwọn ará ẹlẹ́ẹ̀kejì tó pé ọmọ náà làwọn náà anábì ni wọ́n ní sáà òun òun náà làwọn obìnrin nígbẹ̀yìn ayé kásíyàtún wọ́n wọṣọ àríyàtún nígbà tí wọ́n wà ń hò náà ni wọ́n sì wọṣọ aṣọ tó bá wọ̀ tó bá há mọ́ ọ̀la tí gbogbo ń tọ́lọ̀ ń dá sí ọ̀la wá jáde lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ lọ́nà anábì rivers ọlọ́mọ sí ọlọ́mọ náà kójú òtètè túbá aṣọ bá wọ̀ tó bá transparent ìwọ lọ́nà anábì rivers aṣọ tó bá wọ̀ tó bo ẹ̀gbẹ́ kan nínú ara tí ò bo ẹ̀gbẹ́ kan ìwọ lọ́nà anábì rivers tọ́lá anábì ni ọ̀ wọ̀ṣọ àmọ́ bí ẹni tí ń rìn ọ̀hún náà ni ma'ilatun anabila àwọn tá a wí wọ́n ti kú lójú ọ̀nà ọlọ́wọ́n ọba mumilatun kò sí ọkùnrin tí yóò rí wọn tí wọn ò ní kó ìdààmú bá ayé rẹ̀ wọ́n máa ń dọ̀pọ̀ lọ́rùn ni bọ́bá rí wọn ò sì ní sinmi mọ́ gbogbo àlọ́ máa rántí ìwòkúwò tó ti rí lára wọn ruusuhunna ka asinimatil bukhtil ma'ila tẹ́bárí irun tí wọ́n ṣe sí rí báyìí yóò wá gẹ́gẹ́ bí ike rànkúnmí tí ó yọ sókè la yadkhulul janna anábì ní wọn ò ní wà ní janna níbẹ̀rẹ̀ wọn kọ́kọ́ wọ nana kó tó wà lìjánà wàlá yẹ́dìdì náà rí àhà wọn ò ní gbóòórùn wà lìjánà níbẹ̀rẹ̀ ọlọ́run kọ́ wọlé àánú rẹ̀ kọ́ mọ́ sí wa lórí ibú o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ká mójútó àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àtàwọn àbúrò wa àgbóyé tá à ń gbóyé lábẹ́ hadith yìí fíkì dẹ́lílì rẹ̀ ni pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣokùnfà anáfùyàn òun èèpè lẹ́ṣẹ̀ kékeré má ẹ̀ṣẹ̀ ńlá ni kẹ̀bí ìrà mi kaba èrè dùnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni wọn wá bẹ lọ́wọ́ Allah nínú àánú rẹ̀ àtàwọn àtàwọn ìyàwó ọlọ́mọṣẹ́wà lọ́mọ anáwó ọlẹ́ agbára ọlọ́wọ́n ọba bó ní jàlùbáàbù náà bó ló ṣe yẹ kórí nítorí lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn alárúbáwá àtàwọn yorùbá àndẹ̀sìnrú látara ìtúkùtù nípa ìjáàbù nípa jàlùbáàbù ẹlòmíì yóò sẹ̀rùn lẹ̀ yóò lè ṣe bóun sáà ti wọ̀ṣọ jàlùbáàbù náà lòún wọ̀ ẹlòmíì yóò dé fìlà yóò lòun ti wọ jàlùbáàbù ẹlòmíì yóò kàn kàn fi skáàfù ṣeré yóò lè ximáàrù kékeré yóò lòun ti lo jàlùbáàbù ẹni tí ń tẹ̀lé tọ́lọ́n lẹ́ni tí ọ̀dà aṣọ boraborí tó fi kọ́fà àwọn ọ̀ṣọ́ tọ́lọ́wọ́n bá ṣe sí la báwo ni jẹ̀lẹ̀báàbù náà ṣe gbọ́dọ̀ rí èyí ńlá sàlàyé jọ́mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run abẹ́lẹ́ òun kò sí fún wa assalamu alaikum warahmatullahi wabarakatuh